Let me on the light of this. Uh, you know, God has done it. cook my my see my mama is nice I'll make ogi now I'll make ogi but we need to we need to go to the word of God oh the mama is nice see? egbò ojú màá mọ̀gàn. I want to drink water. <clears throat> Let's quickly go to the Word of God. Good morning. you to the Word of God. Heavenly Lord. Your name is wonderful. Adversary praise. So today, I am going to talk about some issues going on on the media for the past two days because now I think I I, I updated uh, on Saturday last yesterday was nothing. I only post some things just to keep my page um, busy You understand? So you're welcome to this platform. I'm going to update you and I'm going to educate people about um, the... I'm going to congratulate Nigeria for being monetized for the since on the first day is third. And I'm going to educate you. And um, what should you be expecting? Because um, monetization Nigeria, monetization here, I'm, I'm going to teach you, know, We normally do that. We help a lot of people, although we are trying to help people, but they don't try to help us, but no problem. Almighty God in heaven will help us. And uh, what is whatever going on around the world today, and also in, especially in Nigeria, I pray that the strike and every evil that bad economy that is going on in Nigeria will not affect me, will not have anything to do with my life. Because I live in Canada, I drink water of Canada. I will not be as my everything, every good thing in my life will not strike. Every good thing in my daughter, my children's life will not strike. Every of my member, my followers, and all those who love us all over the world, your life, my life will not be strike. Our glory will not strike. That will not shut down. Ló ń The Lord will forgive us our sins. The Lord will have mercy upon us. The spirit of repentance, the Lord We release it on every souls, everybody in the mighty name of Jesus Christ. The Lord will heal our land, will heal our finance, heal everything concerning us in the mighty name of Jesus Christ. Hmm. Thank you, Father, this moment. Heavenly Father, eternal rock of ages, we worship you, Lord, because you are God. Nobody like you from Israel, so not to shout at the be exalted, be glorified forever in Jesus' name. Lord, I thank you, Lord, for the people here, for those who are going to watch this video later. Receive our praise and thanks in Jesus. I cover my daughter, my children all together, and my husband, my family, my well-wishers all over the world. I cover all of them with the blood of Jesus. Oh Lord, take total control right now. Oh Lord, forgive us our sin once again. Father, fill us with your presence. And the power that is working right now, the rebellious spirit, and the spirit of stubbornness, and the spirit of, of hooliganism, abi? Yes, and the spirit of spirit of wickedness, oppressor spirits, the demonic power operating. We pray, Lord, that you silence them in the mighty name of Jesus Christ. Let the Spirit of God take over. Let God move mightily in our home in the mighty name of Jesus Christ. Let our leaders have mercy on the citizen. Oh Lord, let us be blessed in the mighty name of Jesus Christ. Father, take total control. I want to speak your word Father, Lord, take total control. Speak through my mouth. Use me mightily. When you use me, Lord, reward me <laughs> with good health, long life, prosperity, financial breakthrough, good things. Father, reward me. You are the rewarder of all good things. You are the creator of all good things. You are the one that can help people mostly. You one that can never expire. Father, Lord, all things that we needed, supply it in the mighty name of Jesus. I pray for my country. Yes, Canada, Nigeria, and all over the world, I pray, Lord, peace of God shall reign. We shall find favor. It shall not be difficult for us. Every sin that cause difficulties, the Lord shall forgive. The Lord shall have mercy upon our land. He shall heal us in the mighty name of Jesus. Whatever sin we are committing, our people have been living in that they don't want to repent from, that causing this trouble, I pray, Lord, everybody from east, west, north, and south, shall repent from their sin. So shall it be. Thank you, Daddy, because you answer prayer. We worship you, Lord, because you are God. For in Jesus' powerful name I pray. I pray for the goodness of this week. I pray for the goodness of this month. I pray for the rest of the goodness of this year. Lord, let the goodness locate me and my people. Locate all my children, locate my husband, locate all my well-wishers all over the world in the mighty name of Jesus Christ. The power of darkness fighting the spirit, good spirit of God in our home, in our life, they shall be silent. They shall be judged. So shall it be. You are the God of justice. Father, let your will be done now, and your name shall continue to be glorified forever. Sustain us. No sickness, no, no disaster shall come near our dwelling. We are blessed. Our children are blessed. Our country are blessed. Our leader will listen to us. They will take care of us. They will love us. They will approve They will not allow us to go hunger, to go strife, and to go into problem more. In the mighty name of Jesus Christ. And the citizens also, they will do according to the Spirit of God. They will be obedient. And they will be, <sighs> Lord, <laughs> they will submit to the authority. Yes, Lord. They will build the country together because righteousness builds a nation. I pray, Lord, that the righteousness of the citizens and the leader shall build that nation. Our nation will not collapse. Our economy will not be destroyed. Lord, the one that have been destroyed by the attack of some people before, I pray, Lord, you rebuild. Rebuild our economy. Rebuild our glory. Rebuild our home. Rebuild our joy. Father, Lord, please let peace reign. Let joy take over. Let disaster and sorrow disappear. In the mighty name of Jesus, Thank you, Father, because you answer prayer. I declare this place Holy Ghost arena. In Jesus' name, use me mightily. Don't trash me. Continue to use me. Strengthen me, Lord. In Jesus' powerful name we pray. Amen. You are welcome to this platform. My name is Bola Folashade. Yes, Moli le ma you know now, you know me. Okay? So Bola Folashade is my name. This strike, eh? I listen to I want see a man tí a máa rí mo ṣàrí lórí nàìjíríà things àwọn tó máa ń tà ìwé tó máa jẹ́ kàrẹ́ nàìjíríà strike now the airport everywhere so or they need something from the government okay so mm, but we are not talking about that this morning okay we are not talking about that right now we want to talk about the Bible want to talk about God. And we are going to pray. You see that's right. You know, I pray one day, I said, whatever happened in Nigeria will not affect me. Okay? But later, I just want to pray because I don't want to do anything without prayer and without uh, talking, saying things about God, you know? Okay? A lot of people are now, they are even hating on us for us uh, because of the government yes a lot of people also waiting on us because of the government um, to be sincere during the time the election was going on I was in I, I was in Nigeria and I was not I wasn't voting but a lot of people who have no brain of their own they got angry when people when they you know they got angry for things so tẹ̀ mọ̀ ìjà tó mọ̀ tó mẹsẹ̀ wọ́n á fi bẹ́ẹ̀ ìjà wọ́n á ṣe bẹ́ẹ̀ But I'm, I'm very sure that the government is going to be, everything going to come out good. But because of àwọn mẹ̀kúnnù, the less the less privileged in Nigerians, that uh, what in the country the economy is doing now is not really they don't understand things are very dear and their money they don't money people don't even have money to buy those things and even the civil servants you know their money is not enough you know um at the end of everything they complain about the fuel scarcity I mean not scarcity the expensive the expenses and the the price of the petrol the price of food I mean price of food compared to the money they are having is very little so because of that you know what happened they are angry but what the government is also trying to do is they are doing great okay but now the the the citizen cannot see anything because of those things that are little little things that are expensive you understand me like now they say they have approved the loan student loan in Nigeria which there is no government have done that before okay they approve student loan I'm not preaching that now they approve student loan they've done a lot of things our refinery you know all the refinery in Nigeria before was shut down there was no single one in Nigeria before now we have one and another one's been on the repairing You know, a lot of things going on that the government are trying to put in place. But when you are telling the citizen, they don't want to listen. And I mean, most of the time they always fight. Even a lot of people are angry because I share some things. No. You know why I do this? Because I love the people and I want my country to be okay, to be great. You understand? It's not because of one. I don't want. I mean, I don't want to believe in single person enjoying and when others will be suffering. So what the government trying to do, copying the, also the corruption, yes. Although people said there's no, that was not, it's not in the plan. And they said the president never promised that he's going to fight corruption. You understand me? Because, yes, I listened to one news, I think in Nairobi this morning. Somebody was saying, I want to I'm fight corruption. If that's what is so part of the campaign. You know, they say they do, they promise some things and they will also do something part of the campaign they say they are going to take uh, the subsidy away and they did that and he have done many things that he has it's not even promising also fighting corruption and a lot of things like that and a lot of people are going to be crying even those people are corrupt they are going to be crying because the corruption the money of corruption is no longer coming like the way you know and when the corruption money come like that everybody share you understand me so but for now i'm telling you nobody will head a country and actually plan for the country to fall. But when you are passing through, when you are about to build a house, you are about to build, even God want to want to build your life. You know, during that time of molding, during that time of molding, it's not an easy thing. It's painful. Yes, both physically and spiritually, it's always painful. And I pray that even the pains, I pray you sustain the pain. I pray you survive the pain in the mighty name of Jesus to me and myself also because ẹ̀ ń sọ fún yín bí strike yẹn ṣe fẹ́ honestly speaking ṣe know, let me. part of inú ilé mi kan nínú bathroom mi kan tó wà lẹ́nu ọ̀nà ó strike mi pa kó dẹ̀ ń ṣe náà kan ló kú ṣe rí àwọn ẹwo bíbà yìí ṣe be by. dẹ́kìn ní bíbà yìí bíbà yìí jẹ́ pop bọ́n ṣe ṣe design you see let me just show you. You see all these uh, lights? You see all these lights? You can see there. The one in my bathroom, three of them in this bathroom now. You can see it's not working. See? Let me hold this for you to see. You see? They are not working. They strike, oh. They compare just for you to know that whatever happened in Nigeria at times, <laughs> mi ò mọ bó ṣe máa ń kàn mí, mi ò mọ bó ṣe máa ń pìtàn ajáǹgbà mi. Tán máa ní mi o, oh. tí bá ló yé mi. I'm just joking. Okay? so iná yẹn strike ni mo ti tàn ó dẹ̀ ti kú bẹ́ẹ̀ so kí ọmọ kóṣù dẹ̀ ti parí tí mi báyìí ti sanwó lé mi rè pé onílé gan kí n complain fún ọdún for like four years now bóyá ó ti tó time láti kàn change ẹ̀ àbí kó jẹ́ pé fees, ẹ̀ ó switch off níbì kan àti try gbogbo fuse yẹn kò ṣiṣẹ́ kẹlẹ̀ mọ́ pé my home also at times ó máa ń comply with Nigeria situation so and I live in Canada mi ò mọ orí sìn tó fi jẹ́ pé màá wà ní Canada ayé tó bá ń ṣẹlẹ̀ ní nàìjíríà máa affect ayé mi you understand me it's true i'm telling you nothing but the truth okay so but i'm telling you that tí ò bá sí ẹ̀ṣẹ̀ kò sí ìjìyà gbogbo ibi tí a dé lónìí ní orílẹ̀-èdè wa ẹ̀ṣẹ̀ ló fa many things àwọn nǹkan míì tàdé ń ṣe tá a mọ̀ wípé ẹ̀ṣẹ̀ gan ni mò ń bọ̀ ni àwọn nǹkan míì wà tá à ń ṣe tá à ní mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni àwọn kan míì wà tá a máa ń ṣe tá a ní mọ̀ pé it's actually a sin you understand what I mean so a lè máa wọ́n rẹ̀ wọ́n rẹ̀ níta bá bá ní a lè máa gbénú ẹ̀ṣẹ̀ ká ní kí oore ọ̀fẹ́ kó máa ṣe kí ni kó máa pọ̀ sí. a lè máa gbénú ẹ̀ṣẹ̀. ká ní kí oore ọ̀fẹ́ kó máa pọ̀ sí you understand what I mean. ó lè ṣe ní bàtà gogoro wọn lẹ́nu mẹ́ta so a lè máa gbé nínú ẹ̀ṣẹ̀ ká ní kí oore ọ̀fẹ́ kó máa pọ̀ sí ṣó ti yé ó ní tí a bá gba ẹ̀ṣẹ̀ ní àyè ní àyà wa kò ní dá wa lóhùn ẹ̀ṣẹ̀ God has me sin has caused a lot of problem disaster because ṣẹ́rí gbogbo olè ìwà burúkú tí oníkálukú ní lọ́wọ́ both left and right ìwà apàyàn ìwà robbery ìwà kidnapping ìwà fraud ìwà investment investment you know those things has caused our city i mean our land a lot of disaster a lot of trouble and home is not built in a day when you want to curb those things fight going to ẹ máa jà gidi gan ìjà máa wà like kì ṣe pé physical like this ọ̀kan lọ́mọ aráyọ̀ tí ó ti understand a lot of things tó ti go wrong now you want to build it right it's not going to be easy my dear but God Almighty will help you will help me as well you understand me mo máa ń sọ anything that want to happen in Nigeria like this tí nǹkankan bá fẹ́ ṣẹlẹ̀ tó bad gan the Lord will reveal it to me I do ask myself what is happening ẹ̀kọ̀ọ̀kan níbí báyìí ni Ọlọ́run máa ń reveal nǹkan system bíbáyìí fún mi. But most of the time, he revealed to me about my country. Maybe because I always pray. You understand what I mean? Maybe because I always pray. Are you getting me? So, I mean, maybe because I always pray about my country, pray for my country. I pray for my system of Canada. I know they need prayer also for peace and for people to, you know, but our country where I was born was needed most, more, I mean, mainly. So you understand what I mean? So, eh share máa man fire ìyà bá ènìyàn tá bá tún sọ̀rọ̀ níbí they don't want to comment they don't want to i love you when you pray you are so Holy Ghost Feel. thank you so much we still pray we are going to pray now okay we are going to pray But ti ṣe mọ̀ pé tá máa pray náà ń sìn wa gbúdọ̀ fine. a gbúdọ̀ máa fi ìnira gbàdúrà torí àdúrà tá fi ìnira àbí aṣọ tí ò bá dára àbí kí ìbànújẹ́ wà nínú ọkàn èèyàn máa gbàdúrà yẹn fún àwọn èèyàn kò dára ó dára tí èèyàn bá fẹ́ gbàdúrà fún ènìyàn tó bá jẹ́ pé ó fẹ́ gbà fún èèyàn pẹ̀lú inú dídùn ó ti yé bẹ́ẹ̀ yẹn it sweet God you understand me hey, but tó bá jẹ́ pé ó fẹ́ gbàdúrà yẹn tó bá jẹ́ ìbànújẹ́ yẹn fún ara ẹ̀ ló ń gbà fún nìkan it's good you understand me so most of the time if I don't feel good and if I still have some things to deal with I don't want to pray with ìta máa máa jáde to yẹ pé you know tí èèyàn bá dunnú náà wàá mọ̀ tínú ẹ̀ bá dùn tí nǹkan bá wà òkè wàá mọ̀ understand so because àdúrà náà apart from pé o holy apart from somebody holy when you want to pray for somebody just like uh, example like Saul sherry Saul òun àti Samuel sherry Ọlọ́run lò Samuel dáadáa fún eh, bàbá tó ń pè ní Saul ọba Saul nígbà tó rule ó dẹ̀ ló gan fún ìlú ṣòtìyé bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́ bá wo story yẹn dáadáa story Samuel is um, ó fi ìnira ṣiṣẹ́ according to theology àwọn theology and àwọn philosophy yeah when God interprets, when you go theology and when you go deeper into the word of God very well you understand me wọ́n lò irú ọba yẹn when you God use you for great people you should be you should be you should be like tọ́lọ̀ bá lò ẹ́ fún iṣẹ́ tó dára you should feel good and see good okay but um, these days àwọn olódodo wọ́n fi ebi pa wọ́n àwọn ìkà ni wọ́n ń tryon wọ́n ń prosper ju àwọn olódodo lọ so ìyẹn nǹkan tẹ́lẹ̀ yín sọ ni pé when you are praying you cannot when I have many things to do do with and uh, you cannot tell me to I, nobody I pray every day and I pray for my country I pray for my people every day okay uh-huh. so but today let's go to quickly to the we have one prayer point we have one prayer point that we are going to pray let's go let's talk about sinners sin and the sinners mi ní time púpọ̀ náà mo ní be twenty minutes in there, but i'm coming back to talk about police Nigeria police i will talk about uh, things eh, àwọn nǹkan tó ti accumulate lórí social media yìí torí àwọn kan máa ń gbẹnu sọ̀rọ̀ wa àwa náà dẹ̀ lè gbẹnu sí no be àtẹnu ṣe to understand so book of Ephesians chapter one verse seven. In him we have rede- we have redemption. In him we have redemption through his blood, the forgiveness of sin, in accordance with the riches of God's grace. Okay? Mm. Let me read Yoruba for you because I have Yoruba before also. Efficient. I'm going to um, redemption, forgiveness when he's talking about redemption forgiveness you redemption Oti ti gbà ilé we're talking about ìgbàlà okay Ephesians chapter what chapter one not good. pé kí ọlọ́run jésù kristi olúwa wa bàbá ògo lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àtinú. sorry nínú ẹni tí àwa ti rí ìràpadà yes nínú ẹni tí àwa ti rí ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ you see redemption redemption forgiveness you know redemption ìdáǹdè that is um, redemption a lot of meanings you know but ẹ má jẹ́ àsọ grammar ká má má sọ interpretation of it àkìí ṣe professor but we just want to use the word of God and the spirit of God for the word of God for ourselves okay that is it in him we have redemption through his blood otiye through his blood for those who believe through his blood the forgiveness of sin in accordance with the riches of God in Christ. I mean, God's grace. Redemption. We are going to pray today. Sin, ẹ̀ṣẹ̀ ó ní agbára tí ó sì máa ń pa ó sì máa ń da ọkọrú. Ẹ̀ṣẹ̀ kí dẹ̀ ni ẹ̀ṣẹ̀? Ẹ̀ṣẹ̀ jẹ́ ẹni tó máa ń gbé nínú ènìyàn. Ẹ̀ṣẹ̀ jẹ́ ni gbogbo ènìyàn pátápátá ló ní sídẹ̀ ẹ̀ṣẹ̀ nínú gbogbo èèyàn tí a dá tí òbí ṣe ọlọ́run ló ní seed everybody gbogbo ènìyàn tó wà nínú ayé yìí ló ní seed ẹ̀ṣẹ̀ ló nírúgbìn ẹ̀ṣẹ̀ ló ti dá ẹ̀ṣẹ̀ ló ti wà nínú ẹ̀ṣẹ̀ ó lè má sínú ẹ̀ṣẹ̀ mọ́ àbí tó tiẹ̀ tún wà nínú ẹ̀ṣẹ̀ ó ti yé bẹ́yẹn so ṣùgbọ́n we are being redeemed by his word by the blood according to Bible okay that when you believe in that, that you have to do what? You have to forsake the sin. You understand me? Before you can be redeemed, you have to forsake. Before the country can be good, before your life can be built, before everything, peace can reign. The redemption, you know, sin, those things that you are doing, has to be forgotten. And you have to repent from it before you can remove i mean you can have that redemption you get what i'm saying so ẹ gbọ́dọ̀ rí ìdáríjì ẹ gbọ́dọ̀ kúrò nínú ẹ̀ ká tó rí ìdáríjì before you before that can be before you can be forgiven you have to forget about it you have to renew yourself you have to let go you have to start another chapter you understand me before you do what before that redemption comes because we can read things we can read Bible from Genesis to Revelation like that If you are actually the reader alone, we are not doer, then we cannot get the result that they promise. Okay? So when you promise, there's something you do towards the promise. You understand me? Mm-hmm. So, I pray for you. The moment you repent from sin, there's always time of tí nǹkan máa ń like when you repent from your sin a time will come you know people do tell you that everything will be easy no the moment you repent from sin it become awa lera you face difficulties because that during that difficulties amada be when you are paying for the sin yes it's possible you understand me but after that God in that process the Lord will be shaping you then will be molding you then will be putting you right it's not easy You understand me? During that time, you are being shaping, putting right, putting them in, your feet in the right parts. Then you are not going. It's not going to be easy. And they said the narrow is the, given the road of God on Himself. That you have to face a lot of things. The sin, you forgo it. Yes, the sin nobody wants it again now. Stealing, nobody wants it. Oppressors, nobody wants them. Yes, you know, the killers, the terrorists, nobody wants it. You know, all those battles, you know, you forgo them. At that moment, you are going to forgo them. You are going to fight them. You are going to attack it. You know what? It's not easy. For the people who are getting, who sin, who live in sin, it sweet them. It's like their lifestyle. You understand me? You want to tell them now, you have to stop killing. You have to stop doing this. We must not be, you know, borrow money and share it and embezzle it You understand me? When you are saying it, it's not easy. Those who are also investing money, it, is, it suits them. When they invest, when they have a lot of surplus in them now, with them, they share also to some people. They give to some people. If they stretch just their end, people also clap for them. Either it's a stolen one, either it's good or bad. You understand me? People who are just, who need that thing, they clap. Either over right or go right They just clap because at that moment it meets somebody's name. But that is not the way it should be. So I'm telling you right now, it is not easy. But I pray for myself. I pray for my children. And my children people also, I have a lot of people call me mother, who call me mommy also. I call them children. I call, pray for all my father in the Lord. I pray for my sister in the Lord, mother in the Lord, biological mother, our citizens, our friends, those who love us, who cannot even contact us again because of one problem or the other. I pray for you at the tough time that maybe we are trying to pay for sins we are committed, you know, we cannot pay for it all. But the Lord will let you feel it. Okay? Bí àwọn olórin ayé ṣe sọ pé you go feel am the, the, you know, the Almighty God will allow you to face some things just for you to know that it's not good. You understand me? But you cannot pay for all what you have done. If you pay for all what you have done, you will not be able to stand. I'm not talking to myself alone. If you are paid, you want to pay for what you have done, people to people, you won't be able to stand it. I'm not talking to anybody. I mean, I'm talking to everybody now. Either you're a pastor, you are a, a um, me, you are a far, whatever, you are even pagan, you cannot stand it. Only to Nobody will be able to stand. But for these few things you are seeing now, I pray you will survive it. I will survive it. Together with all my people, you will survive. You pray like this. Anointing to survive this storm. Anointing to, stop, to survive this storm. The storm is you. Ìjì Yes. And let, let me deceive you. People are ìjì tó ń jà ẹ̀yin èèyàn ni. Bẹ́ẹ̀ ni. Ìjì tó ń jà ẹ̀mí àwọn ni ìjì tó jà ẹ́ lórí ọmọ èèyàn ni ìjì tó jà ìdílé sí èèyàn ni ìjì tó máa tún fẹ́ jà yẹn èèyàn náà ni that's the storm have been caused by people you understand me kò ṣe ìjì tó máa ń jà nínú ayé example kan nìyẹn but èyí tó máa ń jà àwọn ènìyàn ènìyàn ni a storm yẹn spirit of that storm ìṣòro yẹn á gbé àwọn ènìyàn wọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní dojú ìjà kọ ẹ́ wọ́n máa dà ẹ́ láàmú yes let me tell you i really believe one thing now some people when they do evil to you tó bá ṣe tán tára wọn bá yá wọn máa béèrè pé ah, ah, àwọn ò ṣe bẹ́ẹ̀ o mo ti rẹ́ni tó ṣe nǹkan lójúkorojú fún mi tó ṣe ìkà burúkú ó dẹ̀ ni ó lóun ò máa ṣe ó lóun ò ṣe rárá ó ní there is nothing like that mo ní are you sure ó ní yes mo lóun ò ṣe ó lóun ò ṣe are you getting what i'm saying nítorí pé nígbà tó wà yẹn bóyá ó wà under influence kan bọ́ọ̀tì ó tún lè jẹ́ pé ó parọ́ tó kàn fẹ́ fi defend pé òun ò mọ̀ ó ti yé bẹ́yẹn you understand me àfi tó bá yẹ pé mad spiritually you know When ṣe àmì pé tí àwọn èèyàn bá ya wèé wọn ni wọ́n ti nǹkan tó ń bá in fact i'm telling you that's why record whatever you are doing gbogbo fídíò mi mi ò ń fẹ́ gbé so that because o bá gbàgbé àwọn kankan tó bá wọ àtúnú ẹ létí you understand me so have record rewind some things and you know so that o ní máa argue blindly you understand me so mo fẹ́ gbàdúrà olúwa agbára tí a máa fi survive iṣẹ́ mọ̀ epo sọ fún wa tá a bá ń lọ lanú náà kọjá iná náà níjó wa àwọn èèyàn ò ní rántí o pé ah, kí ló dé tó le báyìí ara ń niwa inú ó dàgbára ń gbóná ó tí ìjókòó rí wa wọn ó dàgbára ń gbóná nǹkan kan ń ṣẹlẹ̀ wọn ní cool down cool down cool down ó ti ń sà kó dẹ̀ ṣe pé ah, wàá mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ since I no ride ó ní tó bá ń kọjá nínú iná yẹn ò ní jó ẹ̀ o ò lè kàn kọjá nínú kó má jó ẹ̀ àbí bá ní nǹkan tó ti fi bora okay okay ṣe mọ̀ pé àwọn tó mọ àwọn firefighter yẹn wọ́n ní àwọn element tó máa ń wọ̀ àwọn power àwọn protection tó máa ń wọ̀ àwọn nǹkan tó máa fi wọ̀ tó pé tí náà yẹn tó bá tẹ̀fẹ́ wọnú náà yẹn iná yẹn ó máa protect wọn iná yẹn ò ní lè jó wọn ó máa rà wọn o pọ̀ kò ní jó wọn bí bá ṣe bá ṣe rò and they will go in bó ṣe wọ element yẹn náà they will go with water also are you getting me they will go with water to cool it down torí bẹ́ẹ̀ tó bá rẹ́ni tó ń jó nínú iná tó ń pass one thing or the other don't look at them if you are not a killer try to rescue them to bá ní omi da omi sí láti pa iná náà fún okay don't be a destroyer o alright but don't forget they promise that when you are passing through the fire it will not burn you it will not consume you when you are passing through river kò ní gbé ẹ lọ ó ti yé it will not carry you away <laughs> that you wa go the, the Lord will send something nínú river yẹn omi yẹn tó máa dìmọ́ àbí tó máa file àbí omi ọkọ̀ tó lè wà ẹ́ jáde you understand me oh no, let me survive it at this tough time i will survive it my nation will survive it i have two nations and i have people i love as well i will survive i want you to survive my country must survive my people must survive Bola Folashade o you must survive màmá tolúwa ni mí jésù tó fún mi ayọ̀ mi dé mo rọ́mọ kí àánú olúwa pọ̀ lórí mi o ọmọ tolúwa fi rẹ̀ mí lẹ́kùn olúwa ṣe fún mi o you will survive this, all my children my people will survive pray you need grace at this time bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ you need grace you need what you need grace and at this time hmm, don't torment people don't be oppressor because má sọ pé torí tí náà tiẹ̀ táwọn èèyàn bá ń jóná tí ò bá rí ṣòǹgbọ́ tí iná yẹn ò ṣe nǹkan kan fún ẹ tó dẹ̀ ní grace láti pa iná yẹn tó jẹ́ pé wọ́n bóyá petrol ló tún lọ ń wá because some people are like that tó bá rí ẹ nígbà yẹn wọ́n á tún lọ mú petrol wọ́n á máa dà á sí i pé káyé ẹ lè jóná kó lè jóná kú tẹ́ni yẹn bá wá survive <laughs> tó di ó jábọ́ kò fọ́ tó di ó jóná kò kú olúwa ti gbé wà lékè àdọ̀mọ̀làmáṣe tó bá lọ jáde pé tó bá dìgbà tiẹ̀ ó máa wù ẹ́ níran ni o àfi tó yẹ pé ọlọ́run kàn wá kó sí nínú ó ti yẹ yín tó jẹ́ wípé ó ní ọlọ́run tòótọ́ tó ń ṣe ọlọ́run òdodo tí ọlọ́run ti jẹ́ kó mú gbogbo ká máa revenge tó ti jẹ́ kó kàn mọ́ àgbélébù ó tán ọ̀s wa náà máa jóná torí ẹ̀ tó bá ní tó bá lè fi tó iná bá ń jó ènìyàn torí àwa ni iná tí wọ́n na èmi kọ́ o àwọn ènìyàn ní iná tó ń jó ènìyàn àwọn ènìyàn ní ìjì tó ń jẹ ènìyàn àwọn èèyàn nísìn nínú ayé àwọn èèyàn ní ikú tó ń pa ènìyàn torí wọn ò jẹ́ kí àwọn èèyàn kú wọ́n ṣe máa ń kú tẹ́lẹ̀ mọ́ ikú tó ń pa èèyàn yàn ni torture them to death kill them by gun kill them by poison kill them by this kill them by destroy you know by takoyayé wọn kill them by swallow their blessing kill them by swallow their glory Kill them by oppressing them to death. You know, that's not good enough. So, we are telling you today, those of you who are passing through one thing or the other, oh Lord, pray to God like this. Open your mouth. Oh Lord, let me survive it. I will survive this storm. This fire will not consume me. This water river will not take me away. My God and my Savior, let our nation survive in the name of Jesus Christ. Father, let my nation survive. My children will survive. My husband will survive. My husband, my wife will survive. Pray for your husband. Pray for eh, people used to say that all oh, day. A lot of people see me like a fool. People who hate you so much, they did evil to you man, so much. You are still praying. I pray for them. Oh. I believe in God. And God believing in God is very, very certain and is real. Ọmọláyọ̀, Ayọ̀mídé, Jimoke, God bless you. <laughs> ò ní ṣánkú mọ́ ìyá ìyá á jèrè lórí ẹ̀ ìwọ náà máa jèrè òbí lágbára kristi wàá tún jèrè ara ẹ̀ orílẹ̀-èdè tí o wà kò ní jẹ́ ìdààmú fún àti ìṣòro bó ṣe jẹ́ nìyẹn oyè oyè igi ẹ̀ mímúrò hmm, orúkọ yẹn olúmìjẹmọ orúkọ oríṣiríṣi orúkọ yẹn ṣá ọlọ́run ó gbọ́ gbogbo èdè the lord knows your name o má bínú òsì yẹn. Olúwa jẹ́ mi let me survive anointing to survive I receive it now tí n bá ń kọjá nínú iná yóò rí jó mi èmi escape ẹ̀ mo escape ikú òjijì mo escape àìsàn mo escape òṣì mo escape orí burúkú gbogbo ìdààmú àti wàhálà èyí tí àwọn èèyàn dà fún mi i escape it iná tó fẹ́ kó jó mi yẹn ó máa jó àwọn tó dáa iná omi tó fẹ́ kó gbé mi lọ́nà omi yẹn máa gbé gbogbo wọn mẹ́ gbogbo ẹnikẹ́ni tó do omi ayé fún mi gbogbo ẹni tó dínà ayé fún mi ó yá iná náà kó máa jó gbogbo ẹni tó dínà náà iná náà kó máa jó wọn ní orúkọ jésù akọ̀wé rẹ̀ pé kò sí ohun ìjà olóró kan èsì alẹ́ ìdàkọ́ tó máa ṣe rere àwọn tó bá dìde sí èmi bọ́lá fọláṣadé ní kọ̀ọ̀kan àti ní gbangba yóò gba ìdálẹ́bi bẹ́ẹ̀ ló máa rí kò ní padà mo súre fún ìwọ ọmọ ọlọ́run tòótọ́ níbi kí tó bá wà ó wà lábẹ́ omi àbẹ́ okò sí tí ìjà ayé ń jà ọ́ tí àwọn èèyàn di ìjì jà ọ́ lórúkọ jésù ọ̀run yóò gbà ọ́ ìjì náà ò ní gbé ọ lọ omi náà ò ní gbé ọ lórúkọ jésù gbogbo àwọn tó di iná tọ́nà fẹ́ kàn sí máa yé rẹ tọ́nà fẹ́ kàn sí máa yé mi tọ́nà fẹ́ kàn sí máa yá ọmọ mi lórúkọ jésù iná náà máa jó wọn bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe ra wọn pa bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà jésù olúwa amen redemption okay forgiveness you have to repent from your sin before redemption before you can be redeemed okay you have to change that to tell you something that happened in our country in our nation now we have to live our life of living way of living have to change people believe that it's not good how can you be saying you are now no no no official food no kirikon the border is not even open and then you are saying you want to do this you know because we sin let me tell you the life that is that always easy comfortable getting everything every time no whatever their body wanted is a life of sin telling you you are going to flourish it doesn't mean you are all everything you needed your body needed every day you are going to get it for your body You cannot satisfy the body alone. I mean, what you cannot please this body and give your body whatever, not your soul, anything you wanted. Because some things on affair, fair, <laughs> only or oh, you can cause you everlasting damage. You understand me? Ara ẹlòmíràn lè sọ fún pé cream yẹn náà ó rí, ó gbọ́dọ̀ máa lo cream yẹn, ó gbọ́dọ̀ ṣe báyìí. Tó bá ṣe, ó lè cause ẹ ní nǹkan tí ó máa ẹ jẹ́ forever tí ò ní ní remedy. Ẹlòmíràn lè sọ pé okay, yeah, you, you are feeling horny now you go to sleep sleeping around is nothing ẹlòmíì máa lọ sleep pẹ̀lú ẹni tó ní ègún àti ẹni tó jẹ́ pé ó ní àìsàn tí kò gbóògùn ṣe ti ṣe mẹ́yẹn àti nǹkan then the moment tó bá ti ṣe yẹn then ayé òní rí mẹ́rin a máa fight ogun yẹn ọlọ́run lè kọ́ńkà fún tó bá jẹ́ ọmọ ọlọ́run because God believe I believe in I mean forgiveness and God also is in business of forgiveness but adáríjì ni má gbàgbé ẹ̀san ni he will let you feel what you have done yes before he will let you feel it o ti yé téèyàn kan bá sọ fún mi pé èyí tó wáyé kan ti dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ báyìí ó kàn ti wà forgiven nìyẹn it's finished like that like that they will let you even gan majority of people tán bá ìmọ̀ pardon, wọn tán bá ní wọ́n fi wanted sórí ẹ tó bá wù ẹ kó má lọ dáńsà ánsà kìíní yẹn tó bá ti wá ṣe tán kó wá sọ pé ẹ eh, ẹ you have to feel it before you are forgiven you understand me you have to feel it before you are forgiven yes God did it to us òfin ní philosophy ọlọ́run ni adáríjì ni kò kí ń gbàgbé ẹ̀san á jẹ́ kó feel ẹ̀ bó tẹ̀ máa dáríjì ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ torí bẹ́ẹ̀ mọ̀ tó máa ṣe lónìí o don't take God for granted especially when you have beautiful children you love your people even tó bá tiẹ̀ bímọ ó ti yé bẹ́ẹ̀ yẹn because according to bó a ṣe sọ wọ́n jẹ́ ká mọ̀ wípé níta bá ti ṣe a máa gbà and it's true ọlọ́run bẹ́ẹ̀ ni God is real we don't see him but he's real for real okay so before you are redeemed you before redemption you have to do what repent you have to do what you have to do things right That's what they call, that is, that is, after that, that's after doing things right, that is when the redemption, and when that redemption come, people don't know the time you are doing things right. It was painful, but when the redemption now come, then people see, I'm a bẹ̀sìn gbádùn, a rí àwọn ìlú Canada sí, tí bá complain pé, they are not giving me for some things, it's not, don't want one me? although it's the right, it's in the office but ẹlòmíì máa tún wá sọ pé ìgbà táwọn bíi ti ṣe wọ̀ wà ń bẹ àbí ìgbà tí o jẹ àbí tá a jẹyà ńgbà táwa náà tọmọ wa ń jẹyà torí ṣìṣì ìṣẹ̀lẹ̀ ṣe o mọ̀ ṣó ti understand you don't force things you know but I pray for you once again the life you know to live right uh, yes to live right is another yes if you are not living right yes you cannot be redeemed if you are not living right then your life cannot be redeemed that is you cannot be taken out of that problem The country cannot be taken out of the mess. Your life cannot be out of the mess. Yes, if you are not living right, you cannot live. You cannot have a redemption life. You understand me? That if you don't repent from sin, a sin that been forgiven is the one that you repent from. The life you want to change, you want a better life, the way you have been living it before, is not good. You understand me? You have to start. You have to change from, from the old way to the new life. Okay? So, I pray once again it's not easy a máa ma kọrin bí oníṣọlá àlìsí a máa ní ṣe bí ìwọ làkàn kékeré ayé mi o bàbá mọ́mí àwọn orin tó kọ́kọ́ kọ lákọ̀ọ́kọ́ yẹn mọ́mí bó o ti fẹ́ tó o bá mọ́mí ayé mi adùn wò ó ṣe bí ìwọ la mọ kókó ayé mi o bàbá mọ́mí mọ́mí bó o ti fẹ́ <laughs> bó ṣe ní kó mọ ohun bó ṣe fẹ́ yẹn ní táàmù tó yẹ ọlọ́run bá fẹ́ mọ ẹ ọwọ́ ọlọ́run tó tóbi yẹn kọ́kàn fi mọ ẹ lásán ó gbélé ẹ lásán bó ṣe ń fìlò tútù ló máa fìlò ọ̀t wàá máa fìlò ọ̀t ó fìlò ọ̀t díẹ̀ wàá fi kò díẹ̀ ayé akàn dìbí Canada ni bó ṣe hot díẹ̀ ló ń gbóná díẹ̀ ló ń gbóná tó ń gbóná ó ti sàn wàá kò déédéé dé stage kan báyìí á tún di pé wàá ní sọ́mà màrà tún wá dà pé ara tu òtútù máa tù ti lọ díẹ̀ wàá tún dé stage kan báyìí òtútù tún ti dé o á kàn sọ ayé mi kọ́ sọ wọ́ ọlọ́run ó wú gbogbo oríṣiríṣi kan ló máa ń jáde mẹ́ẹ̀ tó bá ti rí kó mọ ẹ yẹn àdúrà mi ta máa ń gbà ó lọ àmọ́ mi mọ̀ mi bọ̀ ní táìmù mi mọ tọ́lọ́ bá fẹ́ mọ ẹ wò ó tó bá fẹ́ mọ ẹ tó fẹ́ tú ẹ mọ àkókò lè jẹ́ àkókò ẹ̀sìn ẹ máa tún padà dé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ bẹ́ẹ̀ ni toró sọ pé bàbá mọ mi mọ mi bó o ti fẹ́ tọ́lọ́ ń bá mọ ẹ bó o ṣe fẹ́ àkàìmọye pains tó máa feel but at the end of everything your life will be ìwọ̀gọ̀ náà àwọn ìran ẹ wọ́n máa dúpẹ́ wọ́n á jẹ́ forever wọ́n á jẹ́ kò ṣe forever o èyí tó bá kúrò ní ọ̀nà náà ó máa tún jẹ́ àfẹ̀sì ẹ o ṣùgbọ́n ó dà ibẹ̀ ni that is life of redemption kò yí sí o mọ mi bó o ṣe fẹ́ mọ mi yẹn the time of mọ mi yẹ the time you are mọ mi bó o ṣe fẹ́ jẹ́ kí orílẹ̀-èdè wa kó dàbí Canada kórílẹ̀-èdè nàìjíríà kó dàbí amẹ́ríkà kórílẹ̀-èdè nàìjíríà dàbí london kó dàbí australia kò ní easy kó tó dà bẹ́ẹ̀ <laughs> kò ní easy people will cry people will face it people will strike wo inole ilé adaṣẹ́lẹ̀ lẹ́bùn sọ fún ẹ iná ilé many times ló máa sùn láì níná bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kì í ṣe o because it's a time it's a process Ha. To ń gbọ́ wọ́n máa gbọ́ oríṣiríṣi english àwọn olóyìnbó máa sọ fún ẹ pé paris is not built in a day home is not built in a day marriage is not a bed of roses Kini kìnìkan kini kìnìkan they tell you they just it's just their parable They are telling you that if you want to go through some process, you want to relocate to abroad, you want to have a paper of a country, you want to be okay there. It's not going to be easy. Even people you met in that country are not. It's not easy for some of them to date that they are born there. Talk less of you that are just coming from somewhere and then you want to get it in a day. You understand me? It's not going to be easy because some is not built in a day. The same thing with the government and the system of every country. Yes especially our country now. When I'm talking, they said the truth is always bitter. They said you always support the government. Who told you that? We are only being frank with ourselves so that you prepare your mind. That you know it's not easy. Benny, <laughs> it's not easy. Oh yeah. wọ́n máa sọ pé wọ́n ní kò easy, wọ́n ní kò easy. Ẹ ọ máa ń sọ pé kò easy ọ̀pọ̀ àpapọ̀. Cut your coat according to aṣọ tó bá ti rà According to aṣọ tó bá rà okay it's not a woman wey pay her me but i i used to wear up and down before and everything will be you know but n ṣe o ti di pé kò rán níkà kò rán níkà àti top to bá jump you run, wàá run? náà ni wàá dẹ̀ wo nǹkan to kọ́ máa ṣe ni pé wàá make sure pé wàá fi bàtà to bá nice sórí ẹ̀ wàá dẹ̀ fi accessory to bá da láti fi make ẹ̀ bẹ́yẹn ó ti di pé kò dé sàlẹ̀ àbí òkè ló dé ó ti yé bẹ́yẹn táwọn yẹn bá ń complain pé ah but your style why tó fi change by? má bínú nǹkan tó ṣẹlẹ̀ ní condition ni ó ti yé bẹ́yẹn condition ni ó ti yé ńgbà míì báyìí tó bá sọ pé you know nísìn o our country because mo ti like nǹkan tó ń sọ ṣe sìn our country our mode of dressing now she be covering herself is good I told my daughter also ìkọ́ iyẹ́ àwọn ọ̀rẹ́ wọn tó máa fẹ́ ṣe party kan tó máa ń invite tó máa ní wọ́n fẹ́ ṣe party wọ́n ní you have to wear things that is clean like that wọ́n máa sọ aṣọ tí gbogbo wọn fẹ́ wọ̀ mú ní èmi mo ní má bínú á but mommy we are not in Nigeria mo we are in Canada but at the same time we are still Nigeria kì í dẹ́yìn ṣe pé bóyá mo kàn fẹ́ ni bí mo ṣe fẹ́ nìyẹn because it's good at times also to cover yourself me too I used to you understand me because èmi gan nígbà míì tí bá you know tọrọ oru máa ń mú bí mo ṣe ń wà ń sí aṣọ tí mo wọ̀ ń oru ooru ti mú ọ̀wọ̀ tó bá fẹ́ jáde tó fẹ́ ṣe tó fẹ́ smart tó bá wọ àwọn aṣọ kan bí irú eléyìí báyìí náà tó bá kàn délẹ̀ they just be looking at you náà ni kì tó bá ti bá wọ irú eléyìí báyìí ní Dubai àbí Muslim country they will like me so ti ẹ̀yin kije tó wá borí Yorùbá máa mú mi pa kí tún bo bí báyìí they will love me but here to tó bá kàn wọṣọ mi báyìí when wo bá jẹ́ anything wa mo any occasion wa ko mama wo ẹni mama máa wo ẹ tó bá ti wo bó ṣe wù ẹ́ báyìí eh ìwọ gan máa wò pa ah, kí ló dé kí mo ṣe pé ah, ìwọ gan i will be feeling so my pé at least mo yato. you understand me mo yato. o de ni o máa bi pé ó ní jẹ́ kó smart kò ní jẹ́ kó ṣe kinní kan ṣó ti understand so many reasons nígbà míì tí wọ́n bá ṣe nǹkan kì í ṣe pé láti sọ pé ẹtì ọ̀nà sàǹbẹ̀ yẹn ṣùgbọ́n mo gbàdúrà fún yín gbogbo ẹ̀yin olólùfẹ́ tèmi àti èmi àti yín ní agbára tí a fi survive gbogbo ìṣòro tí a ń là kọjá lọ́wọ́lọ́wọ́ yìí láti ọdún two thousand and twenty ní ìṣòro ti kọ lẹ́tà àwọn èèyàn sọ pé ó máa lé o tó bá parí ọmọ sọ pé kó lè lé mọ́ ara máa rọ̀ ní yes <laughs> ṣùgbọ́n ó tún máa padà rọ̀ torí ńgbà yẹn ó le líle yẹn rìsọ́ọ̀tì líle ńgbà yẹn tó ṣẹlẹ̀ ńgbà yẹn tí ò lè pa ayé rẹ́ òun ni result tó wá sọ pé ó kéṣe ogun àti ìṣòro yìí kò páyé rẹ a tún máa mú ànádá ìṣòro àti ìdààmú láti fi ṣèpù wa mo gbàdúrà ní àkókò tí a fẹ́ tu ọmọ lórúkọ Jésù òní òní rún alákòókò tá a fẹ́ tú èmi náà mọ àti ìdílé àtọkọ àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi a ò ní rún ní orúkọ Jésù ayé wa ò ní strike bẹ́ẹ̀ ni kò ní daṣẹ́ sílẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ o lè gbá ní Yorùbá ayé mi ò ní daṣẹ́ sílẹ̀ ní àkókò tí a fẹ́ tú wa mọ lórúkọ Jésù ayé mi àti tọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi gbogbo ìwọ tó o bá ṣàmì o ayé wa ò ní strike ayé wa ò ní daṣẹ́ sílẹ̀ ẹ̀mí wa ò ní jábọ́ sínú wàhálà àti ìdààmú náà lórúkọ Jésù torí pé ẹni tó bá forí tì dópin torí òkun ẹ̀ náà òun la ògbé òun ló máa yege ohun gbogbo tí màá fi yege ní àkókò ìdààmú àti ìṣòro yìí Olúwa fi fún mi mo fẹ́ yege àwọn ohun tí màá ní tí màá fi yege tí màá fi ṣẹ́ ogun ìjì ìdààmú àti ìṣòro olúwa fi fún mi o olúwa fi fún mi o olúwa fi fún mi o olúwa fi fún mi o olúwa fi fún mi o olúwa fi fún mi o olúwa fi fún mi o olúwa fi fún mi o olúwa fi fún mi o orílẹ̀-èdè wa ọlọ́run o gbogbo àwọn orílẹ̀-èdè tí mo ti gbàdúrà fún ìyípadà sí rere àyípadà sí rere àyípadà sí rere la o lórúkọ jésù àwọn tẹ́ ń lò kí orílẹ̀-èdè náà lè wà transform kó lè wà bẹ́tà kí àwọn future ògo tuntun ògo wa àwọn ọlọ́jọ́ ọ̀la kan lè gbádùn orílẹ̀-èdè wa kí wọ́n lè máa rántí pé it's not easy to build but we build it today We are enjoying the build. Yes, we are enjoying the mansion. We are enjoying the palace. We are enjoying the castle that we have built for ourselves. Daddy Lord, I pray that you shall survive that tough time. In the name of Jesus Christ, you will survive it. I will survive it. In the name of Jesus Christ. Anointing that, I, <laughs> that will allow you, that will make me, that will make you to survive. The Lord will release the anointing. I receive it. Receive it now. Anoint you to survive. Anoint you to survive. Anoint you to survive. Anoint you to survive. Let me tell you. Ìgbàgbọ́ láì ṣiṣẹ́ òkú ni nínú ara o. Wọ́n lè sọ pé anointing wo ni láti survive. If you don't believe in it, that's your own cup of tea. But I believe in what I'm doing. In this prayer, I believe. In this word of God, I believe in it. Yes, I believe in prayer. Wo tí n bá jẹ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti àdúrà ọ̀tá wa inú depression ló máa wà. Tá a bá ní kò kàn wá kò bá wá wọ́n máa ń ta ọfà lọ́sàn-án àti lóru dèdú wọ́n máa ń ta ọfà àwọn ìka ènìyàn àwọn ìjì ayé àwọn iná tó ń jóni àwọn tamotíyé ènìyàn àwọn ìka ládá wọn fún àwọn ìka ọfà àgbáyé bẹ́ẹ̀ ni a lọ́kùnrin a lóbìnrin wọ́n ń ta ọfà lójoojúmọ́ just that bá ṣe ń ṣe gbogbo routine wa lójoojúmọ́ that's the assignment that been given if you believe it or not your cup of tea some people are born to wicked bẹ́ẹ̀ ni tí wọ́n bá bí ìbejì mìíràn báyìí adédè wo èkejì ẹ̀ lójú bá ó lè jẹ́ pé màsà akọ̀dédé bu eyín mọ́ kò ṣe pé yẹn ṣẹ́ so a ti kọ́ tó ṣe ṣe yẹn tẹ́ni yẹn bá wà kẹ́fù tó bá dàgbà ó máa jà ní àbí kó máa wá dáńfọ̀ lèkejì ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni but àwọn èèyàn tó bá bí wọn wọ́n máa rẹ́rìn ee he buy this one ee this one do this to this one bó ṣe máa ṣe nìyẹn tó bá dàgbà ìkejì yẹn wọ́n gbọ́dọ̀ bá fi ojú sí tí wọ́n bá fojú sí bẹ́ẹ̀ yẹn á máa wéjú ọ̀lẹ̀ gẹ́ẹ̀sì òsọ́kàn wọn yẹn bó ṣe ti ń bá ìjẹ yẹn nígbà tí unconsciously tó máa dédé gbé ọwọ́ ẹ̀ bóyá kọ̀ tẹ̀ jẹjọ wà kì í ṣe pé wọ́n jọ ń jà o a dédé gbé sẹ́nu ó kò mọ ọmọ aláìsí láti bá ìjẹ yàn you got to be careful irú ọmọ yẹn you got to wá monitor ẹ̀ wá dẹ̀ máa correct ẹ̀ tí ó bá dàgbà ó lè dédé máa wá láti ṣèkà fún yàn bẹ́ẹ̀ ni kó dédé máa wá ẹni tó máa gé jẹ ẹni tó máa palẹ́kún tó bá gé ẹni yẹn tẹ́yìn bá máa sunkún báyìí tó bá ti gé jẹ tán òun á máa rẹ́rìn see if you don't be careful that kind of a child á máa gé àwọn èèyàn jẹ irú ọmọ yẹn ó lè máa ba tèkejì ẹ̀ ṣé ti yé bẹ́ẹ̀ yẹn because ó ti ní nǹkankan tó wà nínú ẹ̀ i'm telling you ó ti ní nǹkankan tó wà nínú ẹ̀ bóyá nígbà tá a lóyún ẹ̀ ni o bóyá ìyá ẹ̀ ó try láti ṣe nǹkan kan bẹ́ẹ̀ ni mo sọ fún yín tọmọ míì tí wọ́n máa bí jáde tó bá lejú mà tó dé ṣé ti yé tó lejú ó lè jẹ́ pé during the time tí ìyá ẹ̀ lóyún yẹn ó lè kàn máa lejú ẹ̀mọ́ pẹ́lú omi oníbó ṣe máa ń ṣe kó máa fúnjú pọ̀ little things báyà máa jà ní little things báyà máa kanra nínú ilé wọn ṣe kankan fún un ó lè jẹ́ pé tọmọ yẹn bá dé ọmọ yẹn lè máa rí kò ní máa rẹ́rìn <laughs> ó tiẹ̀ ní <laughs> ó lẹ́nìkan tí mo ti mo study lánàá mo ní mo fẹ́ jáde bọ̀ mo ní jáde lóhùn kù náà kò lè jẹ́ kí n jáde òru gan mo rántí wọ́n béèrè lọ́wọ́ mi wọ́n béèrè lọ́wọ́ mi <laughs> mo kò rèrè ọ̀rọ̀ yìí pẹ́ pa mí lẹ́rìn <sighs> mo wá mo wá mo when I was praying mo pray fún orílẹ̀-èdè Nàìjíríà mo pray fún president wa wọ́n wá sọ fún mi pé president mi rí bí tí wọ́n ti rẹ́rìn mi ti rí picture wọn ẹjọ́ ẹjọ́ tó bá ti rí kan kó tó di president gan ni o ilé àkànṣe báyìí ó ti yẹn wọ́n máa ń jó o tó máa ń jó yẹn náà wọn ò ní rẹ́rìn tó ti yẹn mẹ́yẹn mo ò rí mo ṣáà ń wá picture tó ti rẹ́rìn mi ò rí ó ti yé hmm. so so tí wọ́n tí president wa ò bá rẹ́rìn tí wọn ò tí ì rẹ́rìn kan tó débẹ̀ tí wọn ò dẹ̀ tí ì rẹ́rìn ní picture kan orílẹ̀-èdè ò tí ì lè rẹ́rìn ó dàbí ọkọ àti ìyàwó ni ìyàwó ẹ̀ ò rẹ́rìn ìwọ ọkọ rẹ́rìn ajẹ́ pé orí ọkọ yẹn ti yí <laughs> ó ti yé <laughs> ọkọ yẹn orí ẹ̀ ọkọ ẹ̀ àbọ́kọ ẹ̀ ò rẹ́rìn ìwọ kàn rẹ́rìn all the time ìjà ń ṣẹlẹ̀ ni ó ti yé yín bẹ́yẹn ó ti yé may almighty God help us the Lord will put smile lẹ́yìn ìṣòro lẹ́yìn òkùnkùn bèrèbèrè mọ́lẹ̀ máa tàn gbogbo ìjì yí ọlọ́run á dá ìjì dúró gbogbo ẹ̀ṣẹ̀ tí a ti ṣẹ̀ sí ọlọ́run ọlọ́run á gbà wá the power of redemption agbára ìdáríjì lórúkọ jésù ọlọ́run á fi fún wa ọlọ́run á yọ̀ǹda ọlọ́run á fi fún wa ẹ̀mí tó ronúkúwàdà ọlọ́run á rán sínú ọkàn wa ẹ̀mí tó sì máa ń gbàlà ọlọ́run á rán sí wa ọlọ́run á gbà wá kò ní jẹ́ kí ìjì kó gbé wa lọ kò dẹ̀ ní jẹ́ kí omi náà kó gbé wa mì bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà ọlọ́run á tún ti sọ̀rọ̀ rẹ lónìí o the blessing that followed your word Father, release the blessing to us. A lot of people have listened and they are going to listen again. Today is another day on, um, on um, Monday. Lord bless our nation. Father, solution to the problem we are facing in our various homes, in our working place. Lord Father, give us solution because you are solution center. Daddy, please give me solution. My children, my people, my platform, make it a solution center. Take total to control in the name of Jesus Christ. Gbogbo ní tẹ̀ ń la ìṣòro kọjá sẹ̀. Orílẹ̀-èdè tó ń la ìṣòro kọjá sẹ̀. Agbogbo ìdààmú tó wà lórílẹ̀-èdè káàkiri. Mo gbàdúrà kí solution wá. I pray for solution. I pray for solution. God Those people in power, the solution to those problems, you shall release it to them in the name of Jesus Christ. I will have solution to all my problems. You will have solution to all your problems In the name of Jesus Christ, that problem will not swallow you, will not end you. You will end the problem. You will see the end of the problem. So shall it be. Thank you, Father, for today, because you are always answer prayer. In Jesus' powerful name I pray. Amen. Mo mo fẹ́ sọ fún yín kí tó máa lọ. Ìdáríjì ẹ̀ṣẹ̀ ní àkókò ìrònúkúwàdà àbí ní àkókò tó bá fẹ́ gba life new life hmm? kò ṣe pé you are not going to enjoy life again after you pay for sin you have committed there is life that life that are going to come nígbà yẹn tó máa padà wá ó máa jẹ́ life tí ò ní fi ọkàn rẹ sókè mọ́ the life of comfort the life that will give you peace confidence that will give you peace of mind wọn ò ní kanlẹ̀kúnlẹ̀ kó máa rí pọ́lọ́pàá mi àbí FBI ni ayé ìrọ̀rùn ló ma. ayé ìfọ̀kànbalẹ̀ ló máa máa gbé ayé ìrọ̀rùn ló máa máa gbé ayé tó jẹ́ pé o ò ní bẹ̀rù mọ́ ó ti yẹ yín agbára ló máa wò pé mi ò dẹ́sẹ̀ kò sí kankan lọ́wọ́ mi tí a tún lè fi mú mi àbí tá a lè fi dà mí láàmú àbí tó lè kópa pẹ́ sí mi lọ́wọ́ mọ́ ṣé ó ti yé bẹ́ẹ̀ so it's the best life ó ti yé tó bá wo àwọn tó bá live right kò ṣe pé bóyá hundred percent they are not going to sin but wọ́n ń sá fún ẹ̀ṣẹ̀ tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó lè sọ wọ́n sí ẹ̀wọ̀n àbí tó lè pa wọ́n tó lè fa short life fún wọn bí ẹ̀ṣẹ̀ ká pa ènìyàn bí ẹ̀ṣẹ̀ robbery bí ẹ̀ṣẹ̀ gbogbo kidnapping àti gbogbo ẹ̀ṣẹ̀ wọn yẹn àbí terrorist náà lè kú àbí tán lè pààyàn lóríṣiríṣi tó bá sá fún gbogbo orúkọ mẹ́yẹn they are not going to kò ní yẹn a máa wò tó bá kú kú kú ó máa kú lọ́jọ́ kan but àwọn ìpè ikú ọlọ́run ló pa wọn kò ń ṣe ikú ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ torí pé òun pa èèyàn òun náà wọ́n máa pa padà àbí torí pé òun náà gé èèyàn kan lọ́rùn wọ́n máa gé òun náà lọ́rùn torí pé òun náà ja àwọn èèyàn lólè wọ́n máa dájọ́ olè fún àbó kidnap èèyàn wọ́n máa sọ pé lọ sẹ́ńtẹ̀sẹ̀ tó dẹ̀ àbó lọ gbé ògbìgbìn ní tó ní kó má ṣe ní orílẹ̀-èdè tó lọ ṣe tó wá lọ gbé e lọ sí ẹ̀wọ̀n ayérayé no torí bẹ́ẹ̀ lónìí repent because tomorrow may be too late for you the redemption is for those people who are repent from their sin And I pray for those sinners today that you repent totally from your sin. The anointing to break down, anointing to break loose from that sin, from that covenant of sin, for you to be set free from it, the Lord will release it upon you. You are free. The Lord will touch your heart. He will break that stone heart. It will destroy the demon's kingdom in your life, in your palace, in your home, in your surrounding. And you'll be set free totally and together with me tẹ́ ẹ bá ti kúrò nínú ìgbèkùn yẹn àwọn ọmọ mi ò ní wọbẹ̀ ọkọ mi ò ní wọbẹ̀ gbogbo ogun tí ọlọ́run bá ṣẹ́ fún àwọn ènìyàn inú náà ràn àpáàdé ni ọ̀run yóò darí ogun náà sí ni yóò darí ìṣòro náà sí bẹ́ẹ̀ ni kò ní wá sí ilé mi kò ní wá sáyé àwọn ọmọ mi I refuse to inherit those problems my children will not inherit the problem all my well-wisher my husband they will not inherit the problem so shall it be in Jesus powerful name I pray I pray for all our leaders they shall do right the Lord shall continue to support you ẹ ò mà ní ṣìṣe orílẹ̀ gbọ́ káàkiri àgbáyé ẹ̀mí òtítọ́ righteousness that build nation the Lord you will graduate bẹ́ẹ̀ni yóò máa ṣiṣẹ́ nínú ayé mi àtọmọ àti ìdílé mi àti gbogbo àwọn ènìyàn rẹ yóò ṣiṣẹ́ lórí èdè wa righteousness will take over so shall it be in Jesus name pretenders will be exposed the pretender the evil ones that hide themselves to call themselves good that are actually evil they will be exposed so shall it be once again in Jesus wonderful name I pray amen Ọlọ́run ẹ ṣé gan ni o.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 Bola Folashade, together with my children, my husband, my family, we run it away. We are all saved in Jesus' name. Amen. As much as surrounded Jerusalem, oh God Almighty, surround our life with, with good people of God, with His flame sword of fire, and with hosts of heaven, and with people that have destiny, both now and forevermore. Amen. Amen. Amen. In Jesus' name. Say hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Amen. Amen. You go fún Jesus. I, Bola Folashade, will rise and shine because my light has come. You will rise and shine, your light has come. Rise and shine, your light has come. Don't worry, the time is now. Don't worry the storm. Kò ní gbé ẹ̀mí, kò ní The Lord will keep you moving, keep me moving. See you again later. Love you guys. Bye. Happy Monday.